Thank you. kàn síkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá ló ń dé sétí ìgbọ̀nyín kàtó mú ìròyìn eré ìdárayá náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú Facebook gbàgede ìmọ̀ wìtì aláwòye Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV nàìjẹ́ lórí YouTube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn eré ìdárayá náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Ògùnyẹmí lórúkọ tèmi ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè nàìjíríà Daniel Amokachi ló ti fi ìdúró rẹ̀ hàn bí ti ọjọ́ iwájú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ṣeré Daniel Ọmọkàtì ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfilọ́lẹ̀ ìdíje kan èyí tí wọ́n gbé kalẹ̀ lórúkọ àjọ tó ń fún sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ CAF ní àwọn ilé ẹ̀kọ́ girama níbẹ̀ ló ti sọ di mímọ̀ ní àná ọjọ́ ìṣẹ́gun níbi ayẹyẹ náà ó sọ di mímọ̀ pé bí ọjọ́ iwájú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣe rí ní ilẹ̀ adúláwọ̀ ló jẹ́ èyí tí ó dára púpọ̀ lọ́wọ́ bákan náà ló sọ di mímọ̀ fún àwọn èèyàn tí wọ́n fẹ́ kópa níbi ìdíje náà wípé kí wọ́n má wo ti owó tí wọ́n gbé kalẹ̀ fún ẹni tó bá ṣe dáadáa jù níbi ti ìdíje náà ṣùgbọ́n kí wọ́n wo bí àǹfààní yóò ṣe dé bá ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn nípa mímú ìdàgbàsókè bá ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí Daniel Omokashi ti ṣe sọ di mímọ̀ ètò ìdíje náà ni yóò mú ìdàgbàsókè bá àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn tí wọ́n yan eré ìdárayá láàyò èyí tí yóò sì mú ìdàgbàsókè bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ ó sọ di mímọ̀ pé irúfẹ́ àwọn ìdíje báyìí ni wọ́n ṣe pàtàkì fún ìdàgbàsókè bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ bákan náà ló sọ di mímọ̀ wípé inú òun dùn ayọ̀ ń kún látàrí bí ilẹ̀ adúláwọ̀ ṣe ń lọ lọ́wọ́ báyìí bákan náà ni wọ́n sọ di mímọ̀ lákòótán ìpè ìdíje náà ni yóò máa gbìnàyà bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlélógún sí ọjọ́ kẹrìnlélógún nínú oṣù tí a wà yìí ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Egypt tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool Mohamed Salah ló ti fi dá àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool lójú pé wọn yóò ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe láti rí pé àwọn gba ife ẹ̀yẹ tó pọ̀ ní sáà tí ó ń bọ̀ bí ẹ kò bá gbàgbé pé Mohamed Salah yìí ni wọ́n ti sọ lórúkọ rẹ̀ wípé ó ṣeṣe kó kúrò nínú Liverpool lọ sí inú ìdíje Saudi Pro League lọ́jọ́ iwájú ṣùgbọ́n gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù náà ti ṣe sọ̀rọ̀ náà di mímọ̀ lánàá ó ti ṣetán láti tẹsẹ̀ dúró sínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti yan ẹni tí ń ṣe Arne Slot gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tí yóò máa gba iṣẹ́ lọ́wọ́ Jurgen Klopp ẹni tó fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ lọ́jọ́ àìkú Sunday Mohammed Salah ló ti wá sọ di mímọ̀ wípé bó ti tọ́ àti lódodo bí àwọn ò tilẹ̀ rí nǹkan gbà gẹ́gẹ́ bí ife ẹ̀yẹ ní sáà tí a wà yìí ṣùgbọ́n àwọn gbìyànjú àwọn agbìyànjú ní sáà tó ń bọ̀ láti rí pé àwọn gba ife ẹ̀yẹ kan torí àwọn olólùfẹ́ àwọn onínìkọ́ agbábọ́ọ̀lù Liverpool ni wọ́n yẹ lẹ́ni tí àwọn ń fún ní àmì ẹ̀yẹ àbí ife ẹ̀yẹ bákan náà nínú ọ̀rọ̀ àṣekágbá rẹ̀ ló ti fi dágbére fún ẹni tí ń ṣe akọ́nìmọ̀ọ́gbá rẹ̀ àná ìyẹn jogging club nígbà tó ṣe àpèjúwe akọ́nìmọ̀ọ́gbá náà gẹ́gẹ́ bí akọ́nìmọ̀ọ́gbá tó dára àti àwọn àsìkò tí òun kò lè gbàgbé tí àwọn ti jọ lò papọ̀ ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Kai Havertz ló ti sọ di mímọ̀ wípé sáà òun àkọ́kọ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ló ti mú ìdàgbàsókè bá òun gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àti ènìyàn pàtàkì tí òun jẹ́ láwùjọ Kai Havertz ni ó gbá góòlù kan wọlé níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Everton lọ́jọ́ tó kẹ́yìn níbi ìdíje EPL lórílẹ̀ ẹyọ kan bákan náà eléyìí ló mú àkọsílẹ̀ ikán harvard wá sí góòlù mẹ́tàlá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tàdínlógójì níbi ìdíje english premier league bákan náà eléyìí ló jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rìnlá tó ti gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù arsenal níbi àwọn ìdíje gbogbo lẹ́yìn gbogbo eléyìí gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù náà ti ṣe sọ wípé òun kò bẹ̀rẹ̀ dáadáa nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal ṣùgbọ́n òun gbẹ́dùn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal bí ẹ kò bá gbàgbé wípé agbábọ́ọ̀lù yìí ló fẹsẹ̀ kan bọ́ọ̀lù fún ìgbà àkọ́kọ́ nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Arsenal tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù kan nígbà tí ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal látinú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea bákan náà lákòótán ló dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal fún àtìlẹ́yìn àti bí wọ́n ṣe dúró tì í ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí ó ti di akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Burnley lọ́wọ́ yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ti ń fi ojú ẹgbẹ́ kan wò ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Vincent Kompany láti wá jẹ́ akọ́nìmọ̀gbá wọn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí ògbóǹtarìgì ẹni tó mọ̀ nípa káràkátà àwọn agbábọ́ọ̀lù Fabrizio Romano ti ṣe sọ́ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ni wọ́n t tí ń ṣe ìpalẹ̀mọ́ kan láti rí pé wọ́n gbé Kompany wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich ẹni tí yóò ṣeéṣe kó rọ́pò Thomas Tuchel ẹni tí yóò máa fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀ vincent Kompany ni wọ́n ti wá wòye wípé òun ni ẹni tí ó tọ́ sí láti gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich bó tilẹ̀ jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ bọ́ọ̀lì ni wọ́n ti bá omi òkun ìfàsẹ́yìn relegation lọ níbi ìdíje EPL eléyìí ló jẹ́ kí ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich máa sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú Kompany Germany láti wá gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá náà bí ẹ kò bá gbàgbé pé àwọn akọ́nimọ̀ọ́gbá bíi Xabi Alonso Julian Nagelsmann Ralf Rangnick àti àwọn akọ́nimọ̀ọ́gbá mìíràn ni wọ́n ti já ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich kulẹ̀ láti má gba iṣẹ́ akọ́nimọ̀ọ́gbá nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń gbábọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù napoli victor osimhen ló ti pàdánù ìgbáradì lọ́jọ́ ajé àná nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ napoli tí wọ́n bẹ̀rẹ̀ ètò ìgbáradì ìṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù leeds victor osimhen ni kò tí ì ṣe ìgbáradì pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ látìgbà tó ti ní ìfarapa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù gbòjọ́nà nìkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn Victor Osimhen ni ó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù Napoli gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Fiorentina lópin ọ̀sẹ̀ tí ó kọjá gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe jẹyọ láti orílẹ̀-èdè Italy wípé Victor Osimhen ni ó farahàn níbi ìgbáradì kan èyí tí kò lágbára púpọ̀ èyí tó wáyé lọ́jọ́ ajé Monday bákan náà wọ́n sì ń ṣe iyèméjì lórí agbábọ́ọ̀lù náà bóyá yóò wà ní ìkàlẹ̀ láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Leeds Victor Osimhen ni wọ́n ti wá sọ ọ́ di mímọ̀ pé ní báyìí pẹ̀lú ọ̀rọ̀ ìfarapa rẹ̀ ó ṣeéṣe kó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹsẹ̀ yọ èyí tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa àti Benin Republic níbi ìdíje ìdíje kò mẹ́sẹ̀lẹ̀ fún ti ife ẹ̀yẹ àgbáyé twenty six FIFA World Cup bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Bafana Bafana ní pápá ìṣeré Godswill Akpabio ní ọjọ́ ẹtì Friday ọjọ́ keje oṣù kẹfà ọdún tí a wà yìí nígbà tí wọ́n yóò máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Benin Republic lẹ́yìn ọjọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n bá kojú ikọ̀ agbábọ́ọ̀lù South Africa bí yóò ti lọ rèé fún ìròyìn eré ìdárayá láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ alójòkó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ wìtàláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube àgbà gbàgede ìmọ̀ tv là ń jẹ́ lórí youtube ẹ má gbàgbé láti subscribe láti mọ rí àwọn ìrìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà lórí ẹ̀rọ ayélujára tiktok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí tiktok àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán bíi gitv ìròyìn eré ìdárayá kò ní jù báyìí lọ Samuel Owóyẹmí ló ti mú ìròyìn eré ìdárayá wá sí etí ìgbọ̀nyín ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti wò wá àwa la ó máa ṣe nǹkan nǹkan kì í ṣe wá o eré o èdè kàbìtì.